ṣé wọ́n pé nítorí tiẹ̀ ni mi ò ṣe lọ síbi eré ìdárayá wa. ṣé ẹ nílò. náà wọn wà ókè. lórí ìtì ẹ̀gbọ́n ni èmi náà ṣe dúró jẹun bẹ̀ orúkọ oúnjẹ mo kọ́kọ́ lé bá mọ èdè bíi báyìí. mo rí bẹ́ẹ̀. mo lè ṣe bí ẹbọ ibi òde pọn mi mọ. Ah, ah. wàá má gbìyànjú wa o jẹun o jẹun jẹun jẹun. ṣé o káwọn ọ̀rẹ́ mi máa fi mi ṣe ẹ̀yẹ máa sọ pé à ó kí n ṣe olólùfẹ́ mi yìí mi ni ẹ̀ orí mi wú pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ rẹ̀ ṣọmọ. Mm. Ah, mo fẹ́ kórè ẹ̀ máa wú náà ni o ah. àmọ́ ó ní ẹ̀bùn aṣọ gègé. Ah! Mm. kórè á máa wọ̀ ṣé mo pé ẹwà ẹ àti ẹ̀bùn tí ọlọ́run fún ẹ òun ló wá ń gbé iṣẹ́ ọwọ́ tèmi yọ ló wá jẹ́ kí n dàbí àrẹ̀mọ lọ́wọ́ idán tó bá ti débi pé à ń gé aṣọ. Hmm. o mọ̀ pé táwọn èèyàn bá wo àwọn aṣọ tí mo rán nígbà mi wọ́n máa wọ pé kí ló dé tí ọ̀gbẹ́ni yìí fi aṣọ pidán báyìí wọn ò ní mọ̀ pé ẹni tó wọ̀ àfihàn ẹni tó ràn àfihàn so ẹni tó wá ẹni tó wá ràn wá pàdé ẹni tọ́lọ́run fi ràn tọ́lọ́run. àti pé ìfẹ́ wa tó gun rege tó kún tí kò lábàwọ̀n ó jẹ́ kí a máa gbégbá orókè ní gbogbo ìdíje tá dá wọlé inú mi dùn ayọ̀ dẹ̀ kún inú mi torí pé èyí wá túmọ̀ sí wípé ìfẹ́ wa dàbí ti àbíyamọ sí ọmọ rẹ̀ mo wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ta ni ìyá ta ló mọ inú èmi àti ẹ ó dẹ̀ di dandan kí o gbà torí àìfà ìgbà ẹ̀ hmm. ó dáná ó yá. gbọ́ngbọ́. onídọ̀wọ̀ ẹ la ń kẹ́ jẹun kó ń jẹ́ lọ lẹ́nu wa. Mm, mm. tẹ̀ máa yà wá rárá á jẹ́ pé ọjọ́ ìgbéyàwó wa tí wọ́n máa yà wá tí md md iṣẹ́ tí mo ṣe bẹ̀rẹ̀ bí iṣu mẹ́ta sẹ́yìn kí ló lè máa pè mí fún ah, kò lè jẹ́ nǹkan tó dáhùn ṣe ń pè mí. Ah, irọ́ irọ́ irọ́ mi ò lè gbé pè mi ò lè gbé ah, ọlọ́run wàhálà wà lélẹ́ báyìí sí i ibi yìí kò gbọdọ̀ jẹ́ kan gidi ló ń ṣẹlẹ̀ náà máa pè mí láago mẹ́ta òru náà ah, eh, gbogbo ìgbà tí mo ṣe agùnbánirọ̀ díẹ̀ ló kú kó mi yálé gbé mi lọ nínú àjálù yìí náà ni gbogbo àwọn nǹkan inú mi náà ló lọ sí tí n bá rí ṣẹlẹ̀ ní ọ̀la wàhálà máa ṣẹlẹ̀ wọ́n máa lé mi ṣé kò tún ṣe púrọ̀ náà ló fẹ́ ṣẹlẹ̀ báyìí sìn àlá náà dẹ̀ òun náà ló ń kà de que se ojú ẹ kò wò dáadáa báwo ni mò ń wo èmi orí nǹkan jàre o ò lè rí báwo ló ṣe máa rí mi ìmọ̀ pé nǹkan tó fi sẹ́ẹ̀lì kò lè mọ́. hello ṣé bọ́ọ̀ ló ti sẹ́ẹ̀lì kíní ẹ̀ sí mi. ó yẹ kí n ti sẹ́ẹ̀lì mọ mi ìmọ̀ pé mi ìmọ̀ nǹkan tó fi sẹ́ẹ̀lì tẹ́lẹ̀ tó mo ṣẹ̀ ń o mọ̀ nǹkan tó fi sẹ́ẹ̀lì gbọ́ kí ni wọn náà fi sẹ́ẹ̀lì. mo sẹ́ẹ̀lì òun ni orí jọ sún jàre òun kọ̀ rè nígbà tó ní lajú. ẹ ẹ track you get it right mo need ẹ̀sìn. màá sẹ́ẹ̀lì ẹ̀sìn àmọ́ ní Um, ladies, um, ṣé ọ̀gá ò ní guest? No. Okay, that's good. Yeah. You walk around by bá Ọlọ́lá ṣiṣẹ́ ni ní branch tó tọ́tí ń Emini. Oh Èmi we Ọmọ ń wá síbẹ̀ lẹ́jọ́ mẹ́ta èmi ò rí ẹnu ń bẹ̀. Eh, Ọlọ́lá ti upgrade mi sí PA wọn, mo ń bá wọn ṣiṣẹ́ personally ni. I just go to the show. I'm ṣe wà nílé ni. Gbogbo ibi tí Ọlọ́lá bá ti wà Wow inú mi dẹ̀ wá dùn oh. torí láti ìgbà tó ti wà lọ́dọ̀ lọ́la yẹn ni mo ti ń fojú bẹ́ẹ̀ sí bọ́ owó bẹ́ẹ̀ hmm. ìsìn tó lè tó ń bá wọn ṣe bí àmàkọ́ tí náà lọ. kí ni orúkọ yín. Mr. Apata. Mr. Apata. fún mi báyìí jẹ́ kí n kọ́ nọ́mbà. Mr. Apata. sir. Ah, ah, ah, kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. Babs, Babs, I'm not happy. I'm not happy. Kí ló What are you saying? Ah, wọ́n jí cement, wọ́n jí sugar, wọ́n jí everything. Kí ni Mo lè fi ẹjú ìyàwó dì kó má lè mo understand plight mo dẹ̀ mọ̀ pé ń bínú sí mi. Ah, bó ṣe wà ń bíbá ojú mi ló wà ń bíbá yìí What is happening? I'm trying my best to cop that. ẹ ṣe ká máa dúpẹ́ pé àwọn púpọ̀ yóò wọ warehouse wa torí tó bá kún wọn warehouse nǹkan tá à ń sọ ìkọlà máa sọ ẹ̀gbọ́n. yes nǹkan tó jí pò. ẹ supervisor tó sọ pé o gbà ń kọ. Um, about that mo ti ń look into it and bọ̀bọ̀ yẹn wá bá mi ó tún wá jẹ́ kan nínú àwọn tenant àwọn distributors wa so bí mo dẹ̀ ṣe rí bí mo ṣe interview ẹ̀ mo rí i pé ó dà pé ni ó máa deliver mo ti jẹ́ kó mọ nǹkan tá a gbà gangan so dandan ló gbọ́dọ̀ deliver. ó yá deliver o ó deliver. báwo wá lára ẹ̀ ń I feel a lot better, sir. Ọ̀lẹ́. Ẹ̀gbọ́n. Arẹwà tí kú fẹ́ jí lọ rèé. Ìwọ náà ní bẹ́ẹ̀. Ọmọ yìí ò ní kúkú kọ̀ọ̀kan kú bí kò ṣe yíyẹ. <laughs> Ó tẹ̀ ń yà mí lẹ́nu láti jọ́ tó ti ń bá mi ṣiṣẹ́ kó sick débi tó máa faint is there something wrong ṣé nǹkan kan tó strange yìí ṣẹlẹ̀ sí ẹ. kò sí ẹyẹ mi sá orí kan dédé dédé kan ní. ẹ ẹ jọ mò ń gbọ́ brother yóò wọ ní course kan. irọ́ kò ní kọ́. gbọ́ wọ má dánwò tó bá jẹ́ wọ ní course máa sàkẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni bó ṣe wà yẹn mi ò kí fi ń ṣeré olóyè ni lọ́dọ̀ mi. ẹ ẹ mọ nǹkan tẹ bá lè gbàmí láàyè kí n sọ̀rọ̀ nǹkan tẹ́mi rò nípa nǹkan tó ṣe ni pé tí èèyàn bá kàn déédéé dákú bá yẹn nígbà tó yí bá kọ ó lè jẹ́ pé nìyẹn ò tí ì jẹun kó yẹ pé ebi ń pa. ṣé o mọ o tí ì jẹ breakfast. ah ẹ ṣe rà òótọ́ ni kò tí ì jẹun láàárọ̀ ẹ̀. Ah. ẹ̀gbọ́n. Hmm. wàá lọ wá nǹkan jẹ ok mi ì fẹ́ rú yẹn pẹ̀lú ẹ mọ́ right sọ pẹ̀lẹ́. ẹ ṣe gan ni sọ ah, ẹ jẹ́ kí n lọ rest lọ́fíìsì. Ah, okay eh, Office di ah, jọ ah okay ah <laughs> èrò kúrò kọ́rù ẹ èrò kúrò kọ́rù ẹ jẹ́ kí n tọ́jú ẹyin mò ń tọ́jú. ah fight ẹni kí n treat ẹ. ẹ eh, gbé table ọmọ tó lọ last year ọkọ mi sọ pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bíi fine. ṣé ó fòun ẹ kò ṣe akóbàtà fún ẹgbẹ́ tó máa fi kú. kọ́ mi jọ ibo ló wá rìn gbèrègbèrè lọ nígbà tó yẹ kó wà nínú stọọ táyì yọ fún àti kó ọjà. ọ̀gá kan ṣẹjú èmi náà ṣẹ́ni supervisor tá a ṣe gbà yẹn ó ń ṣiṣẹ́ bí akura ni kò jẹ́ kí n rí ọjà gbé rárá. supervisor. sá. ó mọṣẹ́ tiẹ̀ iṣẹ́ ni iṣẹ́ tá fún ó yẹn tó o bá mọṣẹ́ tiẹ̀ ń ṣe bó náà ṣe mọṣẹ́ tiẹ̀ ń ṣe everything máa lọ bó ṣe yẹ kó lọ. kọ́sẹ́ tó ṣe oògùn afẹ́rẹ́ fún ayọ̀ tiẹ̀ náà ló ṣe oògùn àrìnàkú fún wọn náà tó dúkọ yìí ní o ṣe gbà síṣẹ́ ni mo gbà so do your job. kò sí and um, tẹ bá máa kó ọjà ní ọ̀sẹ̀ yìí máa kó ọjà ní ọjà ló wẹ̀ àsìn kókó. so kò sọ fáwọn tó kú ẹ. ok sir ẹ eh? bẹ́ẹ̀ sir. ọjà kankan ò gbọdọ̀ di ilé iṣẹ́ yìí mọ́. ok sir. tó bá di you are in trouble. all right sir. you are in trouble. yes sir máa sọ fún ọ sir. yes sir. kí ni sir um, files ni kí n treat ojúṣe so n kò need care. ẹ science, sir. everything sir. sure. sure. check that. kingdom. Mm. Mr. Apata. You mean anything? Don't That's it. Ah, ah, this is beautiful. Thank you. Thank you very much. Oh yeah, definitely. Yeah, he's expecting you. Nah, not at all. Mr. Apata. nígbà tí ọlọ́lá fi mí ṣe pa ẹ̀ inú mi ò dùn àmọ́ nísìn ojoojúmọ́ ni inú mi ń dùn nítorí pé mo láǹfààní láti máa rí ẹ lóòrèkóòrè. fẹ́yìn kò yẹ kó máa sọ yẹn fún mi torí pé èmi fúnra mi mo máa ń fojú ara mi rí mm. pé lóòrèkóòrè tó bá ti rí mi inú ẹ̀ á sì máa dùn ara ẹ̀ á sì máa yá gágá àwa máa rẹ́rìn músẹ́ músẹ́ lẹ́yìn ọlọ́lá má sọ bẹ́ẹ̀ mọ́ má jẹ́ kó lọ́la gba ẹ̀ mú tó bá gba ẹ̀ mú èmi ò sí bẹ́ẹ̀ o <laughs> àmọ́ ìkankan ni ò múnú mi dùn kí ni mi ò nífẹ̀ẹ́ sí bí ọlọ́lá ṣe máa mú ẹ lọ sí gbogbo ibi tó máa ń lọ àárọ̀ ẹjọ́ máa lọ ọ̀sán ẹjọ́ máa lọ alẹ́ náà ẹ tún jọjọ́ wọn ah, ẹ tún jọ máa lọ nù. kí ló ń ṣe ẹ nù má jowó jàre. owó jẹ́ ń jowó jẹ́ ń jowó. ẹ ṣàmọ̀ pé tí ẹni mo ń ṣe ní gbogbo ọjọ́ ayé mi ó mọ̀ ni. mo mọ̀ pé tèmi ló ń ṣe bẹ́ẹ̀ dẹ̀kẹ́ ni ó fi mí lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ jùlọ sórí àwa méjèèjì a máa ní láti fi wọn wá síbi tọ́wọ́ ń gbé pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù wa ká sí ni máa dájọ́ kí ó tó di pé a máa fi iléeṣẹ́ yìí sílẹ̀ torí láìpẹ́ láìjọ a máa kúrò àmọ́ lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọmọ bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ iléeṣẹ́ amúnidára tiwa àbúrò mi yẹn. ó yẹ mi àwọn kan ṣe mí kí n jókòó lẹ́lẹ́sẹ̀. ohun èmi náà bó tẹ̀ ṣe ohun èmi gẹ́lẹ́ ni pé ká sùn sórí ara wa ká ṣèkàkà ká yí lọ́ra wa àmọ́ ààyè èèyàn lè gbà wá níbí wo ẹ ó tiẹ̀ dà èmi mo máa tètè ṣíwọ́ bí iṣẹ́ tàbádẹ́ ti kúrò bí iṣẹ́ a máa gbálé ọ̀dọ̀ mi lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n àtàbúrò tá à ń pera wa yẹn ti fi ṣe ìlú náà la máa gbé délé torí onílé mi ọ̀rẹ́ md ni kọ́mọ́ lọ di pé ọkà máa lọ fún un. ṣùgbọ́n tó bá sọ bẹ́ẹ̀ àyàngbé ajá dẹ̀ dùn àmọ́ kájá tó yan ìtọ́wò dà. Worry. Babs, I don't understand. Gbogbo bosses tó yẹ kó máa mú wá sí complain. Wọ́n lọ convert as personal use. Wọn ò rówó kankan. What is happening? Tàbí sọ bẹ́ẹ̀ má bí mi stupid question question tẹ́mi bí ẹni kò dá mi lóhùn. ẹ̀gbọ́n ó máa ń dùn mí tẹ́ bá ń ṣe báyìí fún mi ṣáà ta ló yẹ kẹ́ máa trust ni àbí mi àbúrò yín ṣé o máa lajú mi lẹ́tí nǹkan nǹkan ìdè máa bàjẹ́ ṣé nǹkan tó bá jẹ́ tí kò ṣe tèmi ni obviously nǹkan tó bá jẹ́ tí tèmi ni reason tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn ni pé okay fine tí n bá ní kó máa dá owó yẹn sínú complaint account tó máa audit account wọ́n lè lọ ṣe mistake mo hmm. wá ṣe personal account orúkọ mi ni nǹkan tó bá jẹ́ tèmi ti yín ni now. Ah, you are very stupid ó lè ní ẹ you can't do that ah personal account ọ̀tọ̀ company's account ọ̀tọ̀ wàá mú nǹkan tó yẹ kó máa mú wá sí company olóò sí personal account no no no okay henceforth lọ sí personal account ẹ i'm not interested in it gbogbo owó tó bá wọlé láti ibi bọ́ọ̀sì ẹ straight to the company's account you can't do that. ọ̀rọ̀ ara àtàlẹ́ tó máa gbọ́n sí ẹ̀fẹ̀ gbọ́ tèmi. nítorí pé nǹkan tó ṣe ò make sense ó wà bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ ni kí ni ìtumọ̀ gbogbo ètò ìṣe yẹn ìwọ ni wà pálapàla gan-an tí bá fẹ́ jọ lórí bíbá kò túmọ̀ sí pé kó rí ẹ má pè náà. tẹ́ ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà but i just ah yeah yeah mo sọ bẹ́ẹ̀ mo dey insist gbogbo owó yẹn dá padà sí company's account mo ti gbọ́ àwọn èèyàn wà mí wọ́n fẹ́ patent. yeah how are you. we're fine sir good day sir. yeah. um, a fẹ́ bá yín discuss. ẹ bá wọn sọ ẹ lè bá mi sọ ẹ wá sọ fún wọn iṣẹ́ ju ẹ ẹ lè bẹ mi sọ kẹ tó sọ fún wọn. ẹ ẹ ẹ ẹ. all right ọ̀fẹ́ harry má kó wọn láyà jẹ má kó wọn láyà jẹ kí ló dé wọ́n ló níṣẹ́ ní abẹ́ mi ó ń kùn mí o ó ń kùn mí o mo gbọ́ yín kí lẹ fẹ́ sọ. ẹ ẹ sà nǹkan tí mo fẹ́ bá yín sọ tẹ́lẹ̀ náà ni èmi àti Adéníkẹ́ jọ ń sọ bá ṣe ń bọ̀ látòkè nípa security. yes company wa yìí. bọ́ọ̀sì mi jalè mọ́ àbí ṣé tó fẹ́ sọ nìyẹn. nǹkan tí à ń tọ́ àláti sọ ni pé bó ṣe ń jalè kò right ẹ̀ bóyá ká install uh, cctv sínú àwọn stores wa àti warehouse so that àṣírí ẹni tó ń ṣiṣẹ́ ibi yìí á lè tú. àbá tí mo mú wá nìyẹn. thank you thank you thank you that reminds me there was a time tari sọ issue cctv yìí kí ló ṣẹlẹ̀ sí. àbúrò ẹ̀ bọ̀ ẹ̀yin lẹ̀ fún mi because mo fún yín ní budget iye tí company sọ pé àwọn máa install àwọn cctv ẹ ẹ ẹ ẹ sign ẹ. fantastic. ẹ ti mo rán yín létí. i'm talking to my brother okay okay mr brother mr brother níbi tí ọ̀rọ̀ you dé do, I'm going yìí wọ́n sọ nǹkan tó mórí pípé and i'm going to do that i'll do just that wọ́n á install ẹ̀ má dẹ̀ ní lórí fóònù mi gbogbo bíbá ẹni my wò twenty four. it's a very good thing èmi gan omi wọ pọ́sẹ̀. it's okay it's okay má sọ kankan mọ́lẹ̀ yẹn. god bless you ẹ ní sori burúkú o nǹkan yóò ní bàjẹ́ lójú yín o. mi kọ́ yóò jábà tó ọ jábà tó ọ. ẹ̀gbọ́n ẹ ṣàdúrà fún mi. just get back ẹ má wọrí yìí you are protected. ẹ̀gbọ́n ẹ̀ ṣàdúrà fún mi èmi tí mò ń mojúmọ́ tó complain mi dẹ́ẹ̀ bá sí around ẹ̀ ṣàdúrà fún mi àwọn ará àtàlẹ̀ ń ṣàdúrà fún ẹ̀ ń gbé mi láwọn guys lọ́wọ́ ẹ̀ ń gbé mi lé wọn lọ́wọ́. babs babs inú mi ò dùn sí ẹ. inú mi ò dùn sí ẹ inú mi ṣe máa dùn. má dánwò rárá má dánwò. Heleye. Oh God. Oh, kí ni tó ń ha báyìí fún? Ah, bóyá gbogbo mẹ́dẹ̀mẹ́dẹ̀ tí mo ti jẹ níbi tá a lọ ẹni ó tẹ̀ kan gbá òun mi lọ. Ah, hmm. eh, Tẹ̀dúrọ̀, tẹ́mi ò bá lè kọrin fún ẹ ṣe, owó àdé lè kọrin fẹ́ mi. Àwọn ọmọkùnrin mi ò dàbí ti ẹnu. Eh? Ṣé ìwọ ló máa sọ fún mi pé òun ẹ̀ ò dáa? Àbí èmi ni máa sọ fún ẹ? Ó dáa náà ohun wọn ò gbogbo àti ọba ti ń kọrin àfi bẹ́ẹ̀ ni pé ẹyẹ ló ń kọrin. ààrẹ mi hmm? kẹ. bèbí ká jọ máa gbádùn ọkọ tó mú yáyí ló ń ṣe kẹ́ àyà rẹ̀ bẹ́lẹ́gàn bá ń tàn ẹ́ kó má má ṣe gbà. Hmm. ìdùnnú ńlá ni fáyà mm. <clears throat> ìdùnnú ńlá ni fọ́kọ tó bá mọ̀ kẹ́ aya ah. oríire ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ rẹ̀ alárẹ̀mú mi bèbí o gbọ́ tèmi o gbọ́ tèmi gbọ́ tèmi. obìnrin jẹ́ fún. okay okay sorry sorry continue. okay. gbọ́ tèmi gbọ́ tèmi o àwọn olómi o jọ̀wọ́ gbọ́ tèmi àrẹ̀mú mi akọni mi ọ̀hún ṣàkọni àrẹ̀mú mi ìfẹ́ mi àyè mi olùfẹ́ mi ọkọ mi ẹ̀mí mi gbọ́ tèmi o gbọ́ tèmi gbọ́ tèmi o. Ọ̀rẹ́ mi fẹ́ mi. Bàtà. Ọ̀gá. Kí ni problem ayé? What is wrong with you? Kí o fẹ́ kú sínú iṣẹ́? Wáyé tá à ń fi ẹ́ joyè àwòdì o, wà á lè dá adìyẹ lásán. Ọmọ adìyẹ gan ò lè dágbé. Kí ni problem? Kí ló ń bẹ̀ ìfa gangan? Ọ̀gá. Okay torí cctv tí wọ́n ti install sí warehouse àti store yẹn òun ni ò jẹ́ kí n lè kó nǹkan kan mọ́ sà. no excuse tó fún mi létí ara ẹ fún ẹ so èyìnbó tó ṣe pẹ́ńsù tó wá ṣe eraser sí díẹ̀ tí òkú wọn gbọ́n níwọ̀n lọ́pọ̀lọpọ̀ tiẹ̀ ibi tí wàá kú wà ni màálà ẹ wà why tí wo wá another tactics ìgbà tó jẹ́ kí wọ́n ti install cctv ó ń disturb ẹ why tí ò wọ́n náà mi kí ni problem ayé ẹ mo ní kókó wọn ṣe kọ́mpì bàbá ẹ̀ ibi kọ́mpì wa ni sàlàkọ́ tí mo gbà lẹ́yìn ẹ̀gán tí mo blend lẹ́yìn ẹ̀gán owó dé njọ́ tó bá kọ́ tó deliver fún mi first deliver tó bá kọ́ ṣe fún mi it was top what you you should bring into the table. sàlàkọ́ wò sá. sàlà sàlà sàlàkọ́ ìwòwò ni sàlàkọ́ wò sá sàlàkọ́ bẹ́ẹ̀ ló wà ní kọ́mpì n bẹ́ẹ̀ lọ́ọ́ gbé sàlàkọ́ wò sá. what's your problem? ọmọkùnrin tó máa gbọ́dọ̀ fún tó máa gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ báyìí mo ti wà ní owó nìyẹn tó máa sẹ́ǹsì mi dọ́kùnkọ́ tó máa sẹ́ǹsì mi ló sọ̀ǹsì mi. ee ṣọkọ pé tó o bá fi tèmi ṣe inú kọ́mpì máa sàkẹ́ mo ṣe kí màá tó sàkẹ́ nìkan máa sàkẹ́ lọ́gbẹ́ gbogbo branches ẹ̀gbọ́n mi ò lè ṣẹ́ ní kọ́mpì wa alẹ́ ẹ̀ jìnnà jìnnà ni. ọgá má bínú ẹ má rí changes. kí rí changes ni o fẹ́ kú sí ni o fẹ́ kú sí ni ṣẹ́ ni èló ní sálárì ẹ̀ mo ní kò kọ́ nǹkan kọjá kọjá ẹ̀yà kí n gbọ́ kọjá sí ẹ̀ ń tì í rú sọ. mo ti gbọ́ sáà. ní company rẹ kí ni wàhálà yìí ẹ kó ọjà ẹ kó. ẹ̀gbọ́n mi ẹ wò mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ máa ní sùúrù náà ni kò kí n ṣe ọ̀dọ̀ tí wàá bíbá ìlọjà ti dé àwọn suppliers tó supply ẹrù yẹn lọ supply ẹ pé bọ́ ẹ má wọrí mo ti fi ta yín lójú pé first thing on monday morning máa lọ sọ́fíìsì wọn wọ́n dẹ̀ máa kó gbogbo ọjà yẹn wọ́n máa kó padà fún wa. ọlọ́lá ẹ máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù èmi mo wà ń bíbà èmi mo mọ nǹkan tójú mi ń tó ẹ má wọrí ẹ dúró what about him. no no no kò sí ń bíbà mo ní kó sáré lọ sí àwọn other branches wa yẹn kó lọ ṣe one or two things sílẹ̀ kò sí wàhálà tó bá ti dé màá ní kó pè yín sá. bínú tó bá máa bínú kí ló ń gbọ́ ọmọ lọ́mọ fún lọ́wọ́ lọ́ fi ń fẹ́yàn ni ó ń wò pé kò tún lè bóbìnrin sọ̀rọ̀ pẹ̀lú adúrú owó tó ní tó dáyà dì ó tún rán àbúrò ẹ̀ sí kò lè fèsì ọmọ yẹn fúnra ẹ̀ tí ẹ náà bá gọ̀kú fún àbúrò ẹ̀. ìyá yẹn náà dẹ̀ lọ́rọ̀ rò pé bóyá tóun bá fún láàbúrò òun lè padà òun lè gba òun lè gbaṣẹ́ mi òun lè gba ẹ̀ ń mọ́ mi lọ́wọ́. ọ̀rọ̀ lọ́la ti sú mi o I am getting seriously tired to be honest with you bá ṣe torí ti àtàwọn kankan tí mò ń rò wá ti pẹ̀gbọ́n ìdánù yes mo máa pàdánù it's disturbing me okay mo wò pé òkè o ẹ̀gbọ́n mi ló jẹ́ o ó gbógun tí bàbá wa filẹ̀ ó dáyà dé ẹni tó wá tí wàá tó yọ̀ǹda fún mi tí má ti wá manage wà ní mi ò mọ́ manage wà ní mi ò wọ́n ṣe ó fẹ́ gbóúnjẹ lẹ́nu mi ni àwọn Yorùbá dẹ̀ ní ẹni tó fẹ́ ọ̀nà fún ọ̀nà ọ̀run ẹni tó fẹ́ gbóúnjẹ lẹ́nu èèyàn tó yàn bá pàdánù kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ mo pa kò dẹ̀ sí anything tẹ́nu kó máa ṣẹlẹ̀ it's disturbing me dábàá máa wí kọ́mpìnì eléyìí tèmi ni o ká wí eléyìí tèmi ni o ká má wí eléyìí tèmi ni ewu ló fẹ́ filẹ̀ why. ọ̀rẹ́ wa calm down ni o wa ní sùúrù ni o sori sùúrù tó dẹ̀ ń wò yẹ ó lè ṣe òkúta jìnnà wa ní sùúrù ẹ̀gbọ́n ẹ̀dẹ̀lẹ̀ ní tá à yìí is your elder brother ẹni tó bá dẹ̀ jù ni lọ ó lè jù ni lọ. ìgbà tó bá jẹ̀gbọ́n mi nǹkan ṣé olùmọ̀ akọ́ jẹ̀gbọ́n ni ìgbà tó bá jẹ̀gbọ́n nǹkan ṣé kémi má gbélé ayé ni àbí kí n má enjoy kémi náà má lówó. sori o ẹni tó bá ju ni lọ ó dẹ̀ lè ju ni nù. kò ṣe bí ti ọlọ́lá o yes kò ṣe bí tẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kò ju bí kílọ̀ fi jù mí lọ kò mọ kọ́kọ́ nípa street èmi mò ń da èmi mò ń da àdé everything gbogbo company tó ń sọ yìí náà èmi ló máa kọ́ fi síbẹ̀ tí wàá ti wá ṣe tí mo ti rí ti rí pé kíní ti ń di tèmi àbí mo ti ń ṣe ó ti ń da dada á gbé mi kúrò ń bẹ̀ á gbé mi lọ síbòmí. ọ̀rẹ́ ó dẹ̀ mọ̀ pé ẹni tó bá fẹ́ mọ̀ bọ̀ ó máa láti ṣe bí ọ̀bọ ni gbogbo nǹkan tó ń sọ yìí wá láti ní sùúrù calm down ìtú ẹ̀ náà mo ṣe jọ́ rẹ̀ tí mo advice ẹ̀ wá láti calm down ẹ̀gbọ́n ẹ̀ ni ọ̀rẹ́ onínífùfù ni ẹ́ onínífùfù náà lẹ́gbọ́n ẹ̀. èèyàn kan gbọ́dọ̀ tẹríba fún èèyàn kan ni ìwọ́de làbúrò so kò ní sùúrù fún wọn kò ní sùúrù tábàdẹ̀ ní ká wo at the long run gbogbo nǹkan tó ń jà fún tó ń pariwo lé lórí ìwọ ló ní o ìwọ náà wo ó yẹ ìwọ ló ní so kò kò kò farabalẹ̀ gidi gan ni. ọ̀rọ̀ ní sùúrù mo ti máa fi ń sọ̀rọ̀ fún wọn náà ni wọn nìkan náà lè bá sọ̀rọ̀ wọn because um, <clears throat> ó dàbí mò ń tẹnu mọ́ ẹ mọ̀ pé nǹkan tí mo lè ṣe ni tí ó bá continue báyìí tó tẹ́ pé jẹ́lẹ̀ máa pa yes wà á pàdánù máa organize àwọn boys wà á finish ẹ̀. ọkọ tó lè ṣe owó pípa. ọkọ tó lè dìde ní i'm not joking it's not funny but then onísùúrù mọ̀ nǹkan tó lè ṣe ọ kípakípa yẹn náà ni ọ̀rẹ́ tó ní ó wà urgent mo ṣe sáré wá rí ẹ o mọ̀ pé mi lè tọrọ ẹ dànù ah, i really need to uh, yeah i really need to later now mo bá ṣe ń ṣe náà wọn máa pàdé i really need to visit the office alright go take care ṣùgbọ́n yeah enjoy the rest of the day. alright go drive safe. Eh? Bye. Stop. from where kí ló ṣẹlẹ̀ so ọ́fíìsì mi ti di tajà tẹ̀rọ ń sin olè kanlẹ̀kùn so kí ló ṣẹlẹ̀ tó ń bọ̀. ọ̀gá kò rí bẹ́ẹ̀ ọmọ kan ti máa sọ fún yín ẹ̀sìpọ̀wẹ́sọ̀ kábínì tí mo fẹ́ gbọ́jà ni kí ṣe má lè lè bọ̀ lọ́wọ́ mi. why talk in car gbọ́n sí ọ ṣẹlẹ̀ tó ń sin wá ń gbọ̀n ò ń gbọ̀n bí ewé jébìlì why talk in car bàtọ́ mọ́ṣẹ́ iṣẹ́. ìlú bí ọ̀gá supervisor sọ fún mi pé òun fẹ́ òun fẹ́ lọ sí bank bank tó fẹ́ lọ yẹn mo ti believe pé màá rí àyè láti gbé àwọn ọjà díẹ̀ díẹ̀. tí orí tiẹ̀ bá pé wáì tí wo oṣù ọ̀pẹ oṣù wà kò sí ara wọn ti lọ báǹkì yẹn kí wọ́n tó gbẹ́dà tó fẹ́ gbé. mo ti wo mo ti wo ọ̀gá supervisor ó lọ gọ síbi kan ni ó gọ síbi kan ni. máa gọ síbi kan náà kó tá a gbà fún gangan nìyẹn àbí iṣẹ́ tiẹ̀ ló ń ṣe náà do not fẹ́ máa disturb wa ó máa disturb wa meanwhile má wọrí o ní case pẹ̀lú ẹ̀ torí mo ti sọ fún nǹkan fúnra ẹ̀ pé èmi mo ní kò wá kọjá pé mo fẹ́ fi mọ̀ bóyá òun ṣiṣẹ́ déédéé ni so má wọrí mo ti clear ẹ̀ ẹ̀ àjọbalẹ̀ fún mi wà kí ẹ fún pẹ̀lú nǹkan tó ń ṣe ni kò lu ọpọlọ ẹ àbẹ́lò ní sálárì ẹ ibi tó ti rówó nìyẹn náà. wà careful and gbọ́ farabalẹ̀ torí pé ó ń ṣiṣẹ́ tiẹ̀ yẹn kó má ṣiṣẹ́ tiẹ̀ o in fact mo fẹ́ double result yẹn gbogbo ìdàtẹ́ bá ń kọ́ ẹ máa kó double nsẹ́ period ẹ̀kọ́ ẹ̀ ní ìtọ́ bá wù yín. mo ti máa ń sọ fún ẹ mi ì mọ reason tó fi fún mi ní chance láti máa láti jọba lọ́kàn ẹ. ìwọ jẹ́ Jésù ah, well mi ò kí ń ṣe Ọlọ́run mi ò kí ń ṣe Jésù but Jésù bìkan lèmi náà because ọkùnrin ni mí Yorùbá dẹ̀ ní ọkùnrin làdá you know me. ò me mi ò your broken now. Okay, ọ̀kẹ́ sorry. sórí Okay. ọ̀ká Hey, hey, hey! Come here. Shall ibi iṣẹ́ ló wà I'm, I'm, I'm sorry, Move, move, move, mo lọ, mo lọ ra. Mo mọ yẹn, wọ́n fẹ́ ń kórè Get out! Ẹ káàbọ̀ sọ. Ṣé wàá kú? Yeah. Hey, hey, hey, hey, hey. What's that? What is that? ni inú mọ̀rẹ́ sí ṣé o fẹ́ kí yé kàn mọ̀rẹ́. Weekend. Good afternoon, sir. How Hey, come, come, come, come. Super. For the fact we pay a bread kò sí wípé kẹ́ máa sọ̀rọ̀ ayín káàkiri kẹ́ sọ̀rọ̀ ayín di um, Tom and Jerry alright ibi iṣẹ́ lẹ́wà and mọ́ọ̀sù um, tó bá tiẹ̀ ronú kó tiẹ̀ fẹ́ gbé obìnrin rárá má gbé statue àbúrò ẹ̀ yẹ rárá ó ju ẹ lọ dànù ó máa ju ẹ nù ní máa fi ẹ̀wọ̀n bí ẹ dá ó máa ju ẹ gan ṣé o máa pé nínú ìdílé kan ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run máa gbé nǹkan ńlá kan wá nǹkan ńlá tọ́lọ́run gbé sí fámìlì tìyín nìyẹn lẹ́vù tiẹ̀ ó jìnnà sẹ́yìn right how are you look at this look at this irú àwọn sàwáwù tiẹ̀ nìyẹn irú àwọn tí sálárì tiẹ̀ lè take care you understand what i'm saying má dábàá statue àbúrò ẹ yẹn o you just finish yourself wàá finish life ẹ o ò dẹ̀ ní jẹ́ èèyàn láyé yà wàá irú àwọn eléyìí jẹ̀túwe ni wọ́n you know àwọn yẹn wà alright fún ẹ àwọn tó bá ní kìmí tọ́lọ́n ti gbàdúrà wọn tán ti arrive àwọn yẹn ni kò yọ̀ǹda àbúrò ẹ̀ fún you understand àwọn yẹn ni kò yọ̀ǹda wọn fún má ronú rústàṣọ yẹn o you just you finish everything about you yẹ mi ti sọ̀rọ̀ tán you know I'm still talking to you now I'm the boss. ẹ má bínú sir. Ah, kí ló ń ṣe ẹ́ ah, oúnjẹ tó ń jẹ lénìí tó dẹ̀ máa jọ dọ́jọ́ alẹ́ ẹ̀ ọlọ́run ti lémi ni máa fún ẹ you need to be careful do you understand if I'm still talking you will advice ni mò ń fún ẹ kó má bàa parun àwọn tó ti gbóbìnrin tó jù wọ́n lọ wọ́n parun láyé ni okay so please listen to my advice and um, in that line ọkùnrin yẹn mo fẹ́ kí bá mi bá burú i like her kí ló ṣe ẹ kí ló ṣe ẹ stop it ọkùnrin yẹn i like her mo fẹ́ fẹ́ mo dẹ̀ mọ̀ pé kò lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu mo mọ̀ pé kò lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu bá mi bá sọ i want her honestly tí mi bá dẹ̀ ti fẹ́ mo mọ̀ pé ṣòro wọ tó jẹ́ gbọ̀n ẹ̀ ti tán ẹ̀fà ìṣòro gbogbo fámìlì yín ó ti tán i want her <coughs> máa wù ú lọ́wọ́ kí ló ń ṣe farabalẹ̀ náà wàá gbádùn ìfúnnẹ́sì talk to her on my behalf okay please. Ah, it's all right it's all right mo dey understand you pé offer yẹn big you understand so ma fear it's all right but talk to her i want her please. ẹ ṣe gan màmá rí tí ì sí. kí n sọ fún ní pàtó pé ẹ̀yin. mo fẹ́ fẹ́. gangan fẹ́ fẹ́. èmi ni èmi ni mo tó rú ẹgbẹ́. má bàa sọ̀rọ̀. jọ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀. ẹ dẹ̀ máa ṣe mí dáadáa. ọ̀ oh, ọ̀. Oh ó máa bọ́ sáyé èmi mo ní gbogbo <laughs> company yìí náà ó kọ́ máa dáná mi ní <laughs> bá mi bá sọ. ok sir eh, eh, ṣé mo lè máa lọ sí sir. dey you can go now you can go jọ wá wá ẹ try ẹ máa fúnra yín gap tó bá wà níṣẹ́ that's good do that good bá mi bá sọ̀rọ̀. ẹ kí wọ́n you. ọ̀dàlà. Um. Ah, hey. Ah, Fíyìn, a jẹ́ pé gẹ́lẹ́ tí o bá ṣe dé pẹ̀lú ọlọ́lá láti Ìbàdàn báyìí, ah, a gbọ́dọ̀ jọ jókòó ká jọ jíròrò. Ah, àwọn náà gbọ́dọ̀ mọ ibi tí ìgbésí ayé wa tí ó máa kọrí sí báyìí. Bóyá ká bẹ̀rẹ̀ sí ni máa gbèrò iléeṣẹ́ títí wa náà láyé ọ̀tọ̀ nígbà tá a mọ ibi tí ìjà abẹ́nú ọlọ́lá àti md tá a mọ ibi tó máa forí sọ sí kọ́ máa lọ jẹ́ pé tí erin méje bá bá bá ti ń jà kó má jẹ́ pé àwọn àtàjẹ́ koríko la máa lọ máa forí ko àdìyẹ end of the day kò sí ṣe kò sáì ṣe lọ nǹkan tá a máa ṣe nìyẹn ah, fi òun ṣọmọ rẹ. ó Ṣèyìnbó ni wo ọ̀rọ̀ ẹ náà ni mò ń rò lọ́wọ́ báyìí ó yẹ kí ìwọ náà mọ̀ pé ìwọ ló máa ń ṣe àkọ́kọ́ nínú gbogbo èrò ọkàn mi wo Fihìn gbogbo bó ṣe ń ṣe mí báyìí sìn bẹ́ẹ̀ ni pé kí n rí ẹ báyìí báyìí báyìí báyìí báyìí ni mo mọ̀ pé ìyẹn ò ṣeé ṣe ṣùgbọ́n gẹ́lẹ́ tó bá ṣe ń dé báyìí èmi àti ẹni láti jọ jókòó kájọ jíròrò lórí ọ̀rọ̀ ìgbésí ayé wa ká lè mọ bí tọ́rọ̀ ilé ayé wa fẹ́ kọrí sí gbogbo nǹkan tá a bá fẹ́ sọ ká fi sígbà tó bá dé tó bá ti dé tó bá ti dé tó bá ti dé láti Ìbàdàn ok go take care. ah. Solo? Ah, Báwo? Mm. Kí la tún ń gbọ́? Oh, àbúrò yín fìyìn tí máa kúkú fi ń kẹ́wọ́ ó ti lọ sí ìdálẹ̀ ó ní bóyá kí n wá ṣàyẹ̀. dúró dúró dúró dúró dúró mo tẹ̀ rántí pé ó yẹ kí n kí n tó complete email yìí ó yẹ kí n rí máa ṣèyọnu má ṣèyọnu má ṣèyọnu jẹ́ kí n sáré kí n mọ́ bọ̀ mọ́ bọ̀ kò yẹ kí n complete sí i. níbo lẹ lọ. mi ò yé lẹ́yìn wọn mo ń bọ̀ mo ń bọ̀. mo ń dúró. problem problem náà mo ti sọ fún ẹ yẹn torí bíbá yìí kì í ṣe ibi tó máa ń gbọ́jà wà tí wàá kọ́ máa ta anything anything ilé iṣẹ́ la pé bíbá yìí ojú òṣọ̀nà fún ẹ pé ibi tó gbọ́jà sí yẹn kò ń ṣe ibi tó yẹ kó wà. o ò dẹ̀ jẹ́wọ́ ara ẹ jẹ́wọ́ nǹkan tó ń ṣe ẹ gangan ah. sọ nǹkan tó ń ta ẹ lára gangan ọjà tí mo gbé síbẹ̀ ìjọ ṣé mo ṣe ń gbé síbẹ̀ ni ṣé anybody complain ni kí ló wá ṣẹlẹ̀ gangan ṣàlàyé fún mi. ọmọ pa ní supervisor nínú bíbá yẹn. abó mọ̀ wípé tí supervisor bá rí nǹkan tó gbé síbẹ̀ yẹn eh. ó lè dí nǹkan mi. Eh, ara ló ń ta ẹ ara ló ń ta ẹ́ bó lè ṣe wà yìí ara máa ta ẹ́ pàtàkì. wo wo wo wo. níkẹ́ máa nù ẹ̀. wàá nọ ta ni màá ní ọmọ pé típẹ́ tó ti ń ṣe ṣe ti bá nù ẹ̀tún ẹ̀ jẹ́ máa bù ẹ́. ṣe gbádùn ṣe gbádùn ṣá. ṣe mo ti tó ṣe mo lórí. sọrí tí mo bá fi da ẹ lórí ru eh. tí mo dá àárín orí ẹ ru eh. orí ẹ ò ní pé mọ́ láíláí. orí tèmi ò ní pé mọ́. bẹ́ẹ̀ ni ẹ pariwo ti tó. ẹ sọ fájẹ ó ti tó. ẹ eh, sọ fájẹ. tẹ̀lé tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé ọ̀rọ̀

hello mommy. ẹ Rama. mo wadada. yes ah ṣé babs <laughs> mo mọ̀ọ́mọ̀ mo sọ́dọ̀ mo mọ̀ọ́mọ̀ wá fi jẹ olórí kan náà àwọn iléeṣẹ́ mi mo fe máa rí ni ah, ṣe máa pé tó bá ti mọ́ta ẹ̀ tó fi sábẹ́ Eh, kò ní lè hàn ẹ̀ wà máa ṣọ́ ni ojú méjèèjì ìfun ìyá ẹ̀ ló jájẹ̀ ah, èmi ò lè jẹ́ kó wá pa bíbí yẹ́ ẹ̀ pa bàbá mi. amima <laughs> mà ami ami amima àmì mà okay alright alright màá ṣe right away okay alright ma yes ma ní kọ́ bá yín kó gbogbo n fẹ́ yẹn wá àmì mà àmì yes ma ó dá yes. Um, ó dàbí pé mo máa ní láti padà oh really. oh yes. okay. no you lè dúró bá mi pélé I'm calling lọ sọ́tà àti àwọn continue tí mọ́mí ní kì í ṣe. Eh, ara. no màá padà just wait for me. Uh, okay sir okay? all right. All right. Yes, sir. How long are you staying, sir? Um, I'll put it. I'll put it. All right, sir. eléyìí ti dìran mi lẹ́nu báyìí what a day. Ah, ọ̀gá o ìgbà wo láàyè bẹ̀rẹ̀ náà iléeṣẹ́ tiwa náà ti ń gbòòrò lọ nìyẹn o. láìpẹ́ láì jìnnà àwa náà máa tó jẹ́ àkọ́kọ́ nínú àwọn iléeṣẹ́ tó ń ṣe aṣọ nílé. Ah, ọlọ́wọ́ ṣe o wọ́n ní pé àti ló jẹ́ àǹgbà mi téèyàn bá ti bẹ̀rẹ̀ tán gbogbo èyí kù ká fi sọ́wọ́ ọlọ́run ah, ah. kí ni à. aláti rí láti báǹkì mi. aláti ah, mi ti báwo oṣù tí parí dípò pé a fẹ́ gba aláti mi ṣe ṣé ìwọ̀n retí wọ́n bì kan ni. mílíọ̀nù mà ni mò wé. odo mẹ́fà mà ní lóòótọ́ àmọ́ orúkọ orúkọ iléeṣẹ́ kan ló ló ló gbé jáde ah, ah. Ah, mi àwọn ọmọ tó fẹ́ lè yàn ṣe mọ̀ bí àwọn olówó tó ń wáyàwó ẹ̀. bóyá àwọn olówó tó ń wáyàwó ó dáa náà báwo ni olówó tó ń wáyàwó báwo ni wọ́n ṣe rí àkáǹtì nọ́mbà. mi ò mọ̀ nǹkan tẹ́mi mọ̀ ni pé a ti rówó tàbátà sórí business báyìí. ẹ nà ó. kí ni. èèyàn ṣeṣe ó lè jẹ́ pé ilé ìfowópamọ́ ló ṣèṣì sẹ́ndì owó sí ẹ o. Ah. báwo nìyẹn ṣe wá jẹ́ wàhálà tèmi èmi ti dolówó nìyẹn. Ah, ah, ọmọ ogun tó bá lọ nọ́rú owó yìí lẹ́yìn eléyìí gbogbo owó tó bá ti fi sí àkáǹtì ẹ̀ wọ́n máa fayọ fùrùfùrù ni. ó ti fẹ́rẹ̀ lọ́kùn balẹ̀ owó yìí olúwa ní fi ṣe. olúwa ní wọn fi ṣe ọ̀dànù. tolú èmi ò rò bí àtúrẹ́ ló ṣe ń rí gbèga o ẹ nà ó ta ni o mọ̀ wípé ọlọ́lá ó fẹ́ fẹ́ fìyìn àbí wọ́n mọ̀ pé fìyìn àbúrò dìran ni hmm. torí ẹ̀ ló ṣe ń rí gbèga lẹ́nu iṣẹ́. Ah! ẹ. Ah! supervisor máa ń ṣiṣẹ́ ìgbéga tọ́ sí i. iṣẹ́ wo ló ń ṣe kò ṣiṣẹ́ kankan torí wípé ó máa di àná ọlọ́lá lọ́la torí ẹ̀ ló ṣe ń rí gbogbo gbèga yẹn ẹ̀yin èèyàn ẹ tútù dé o. kí làwọn èèyàn ṣe. gbígbà tó sí i. tó sí ta ni mo ṣe rí i pé ó jà ni ó mọ bó ṣe ń lọ rárá rárá ibẹ̀ ni kò dúró sí ṣùgbọ́n ibẹ̀ ni kò dúró sí o iṣẹ́ wo ló ń ṣe ṣáwọn ọmọọṣẹ́ ṣe ni. mr apata ẹyin tí máa làágùn jìnnà ẹ mọ wà lára yín jìnnà kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ tó ẹyin elégbò báyìí òun lè ṣiṣẹ́ wọn máa gbèsè tó lóun tútù dé báyìí sórí kọ̀ǹpútà rẹ̀ tó ń jẹ́ kí nǹkan kan yìí kó máa sọ̀rọ̀ sí mi. ṣé ẹni ra yín sínú tẹ́lẹ̀ ni kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n pé ó ti pẹ́ tí mo ti ń kìlọ̀ ara ẹ̀ fún un. pé kí ni ẹ̀jẹ̀. nígbà ọjọ́ kan ó ti máa ṣe ìwà nínú ẹ̀gbà mi. tí n bá dẹ̀ nù ẹ́ tán ẹ̀jẹ̀ máa bù ẹ́ tán ni. pẹ̀lú gbogbo bó ṣe máa ń rìnrìn gbèrègbèrè káàkiri yẹn. bánú jọ ṣé òun gọ̀ sí ẹni ó gọ̀ síra ẹ̀ gan ni o ó máa ná ẹ̀mí jọ tó máa ń nà mí yẹn kí ni màá ṣe màá gbẹnu kalẹ̀ màá máa wù ẹ́ ṣé o mọ̀ wípé èmi kan mo ti promise ẹ wípé mo sì máa nà ẹ́ lu dálu lórí. yé mo kẹ́ mi tó o bá dé ṣọ́ra bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. èmi ní kẹ́. àníkẹ́ ní kí ló ṣẹlẹ̀ náà ṣé ló rọrùn tá à ń sọ yìí náà kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣe kí ló dé sójú ọ̀nà tá à ń sọ yìí sójú ọ̀nà tá à ń sọ yìí sójú ọ̀nà tá à ń sọ yìí náà ni ọjọ́ kúrò wájú mi máa jẹ́ mi máa nù ẹ́ bó ṣe rí bó ṣe wà bó ṣe wà mo promise ẹ máa bà tiẹ̀ jẹ́ lásìkò. èmi kò máa bà tiẹ̀ jẹ́ ni máa bà tiẹ̀ jẹ́ ni tí ìyá bá rí ẹ̀wọ̀n ní dẹ́ẹ̀mọ̀. má bínú à ah, ó ti tó yín náà. òun ni kò kọjú sí má kọjú sí mi torí wà ló dálẹ̀. ó ti tó. kò ní ìdá. ẹ̀gbọ́n ẹ ní sùúrù. kò ní ìdá o ah, ní sùúrù kò tún báyìí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹ̀yẹ́ náà lẹ ṣe máa ń bínú tó. Eh, mo ṣáà ti sọ ti tèmi ṣá. ok mo ti sọ. ẹ jẹ́ ká lọ parí ìpàdé wa. no ìwọ tó yá sẹ́mi padà náà ni kò lọ parí mítìn yẹn náà. ẹ̀gbọ́n gba tẹ́ pè mí sí branches àwọn branches wa tó kù ni mo ti pa àwọn aṣẹ yẹn ẹ̀ sí ń bẹ̀ gbà yẹn náà. Oh, o ò ń tura láti sọ fún mi pé o mọṣẹ́ ìjú mi lọ ni o àbí. máa lọ sí àwọn branches wa tó kù máa ní kó má yí aṣẹ yẹn padà ẹ má bínú. Babs, let me tell you something. sori agbójúlógún ó fi rẹ̀ fóṣìta ni gbà bẹ́ẹ̀ think. Are you okay? Yes, boss. Let's go. Okay. And um, mo rò be ẹ pè mí ẹ ṣẹ́wọ́ sí mi nígbà tí ẹ jáde kúrò ní ọ́fíìsì Daryl, you see, ọgbọ́n tó lò tí àwọn tí. Ẹ wá. Àwọn files tí mo bèrè tí Google sọ mí sórí tébù náà. to yà, mo ti kó sórí tébù yẹn. Nígbà wo ló kó sí? Nígbà tẹ́ ẹ̀ ṣe mítìn lọ́wọ́, mo You're sure? Yes. Okay, Thank you. Okay, so, like I was saying, ọgbọ́n tó dáa tí àwọn tó ń jí olè ní factory tó ń jí ọjà ní factory tó fi jí ọjà mọ́ mo fẹ́ kó apply the same tactics sí personal life ẹ o. màá gbìyànjú ẹ ṣeun dì. má jẹ́ kí ọlọ́lá fẹ́ fìyìn. so listen ṣé orí bó ṣe ń lọ yẹn kò sí èèyàn kankan ní ara ẹ kò sí ọmọlúwàbí kankan ní ara ẹ ẹ jẹ mí ní o ẹ̀gbọ́n mi ni o tó bá notice wáyé pé kò síyàwó ńlé ẹ̀ kò mọ bó ṣe máa ń treat obìnrin tó bá ti délé ẹ̀ ó máa ń sọ wọ́n dẹrú ni. ẹ ẹ ẹjọ ẹ má bínú mo fi owó àtọmọ fi dìyín lẹ́nu ẹ mọ̀ pé ẹ ń sọ́nsìn pé ọlọ́lá ẹ̀gbọ́n yín wọn mọ bó ṣe ń ṣe ìtọ́jú obìnrin wọ́n máa ń na obìnrin wọ́n máa ń ṣe àmọ́ kí ni ìdí pàtó tí ìyàwó tiyín náà fi kókúrò ńlẹ̀ ẹ má bínú o ah, mo kàn fún. o ní kí n ṣọ́gbà mi ló ń sọ fún mi indirect. ọ̀nà ah, mi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀. mo <laughs> ń bẹ̀ sọ̀rọ̀ ara ẹ̀ ni tó bá jẹ́ kí fìyìn kó fi ọlọ́lá sí mi aláìmoore ni màá kà á sí. kí kí làwọn abẹ ṣe báyìí ẹ̀yin ah, sọ pé ẹ̀gbọ́n yín ò mọ̀ tọ́jú obìnrin ṣe ìyàwó tí yín náà ò sí nílé àbí ẹ wo ẹ lè fèmí sáàrin o. <laughs> Ọlọ́run bó ṣe rí nìyẹn mi gan-an fragmentation bọ́bá I was, so cracked up ọ̀fọ̀ rẹ tẹ̀gbọ́n kọ́ o later gist mi kí ló ṣẹlẹ̀ lórí ẹ̀. ọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá tó bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn pé kí n ní sùúrù mm-hmm. mi máa ti ní sùúrù but then orúkọ tí ọba máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé nǹkan tèmi máa ṣe inú mi ló wà mm-hmm. ṣòro ẹ̀gbọ́n yẹn nǹkan tó máa ń ṣe mí bí kí n kò gbọ́ pé mo kò jí mo kò jí láàárọ̀ ọjọ́ kan kò pè mí pé wọ́n ti l'accident o àbó ti ya wèrè àbó ti rìn lọ àbó ti kú dànù. leto yẹn kò leto inú mi tẹ̀ dùn pé mo bá ẹ sọ o gbọ́ that alone well, like, no no no i'm so happy about that. o lè bá mi sọ̀rọ̀ tí but like i said mm-hmm. nǹkan tó wà nínú mi sẹ́gbọ́n yẹn in fact òun mọ̀ pé nǹkan tó wà nù mí sí òun ò dáa òun fúnra ẹ̀ mọ̀ òun ní láti sọ fún pé nǹkan tó wà nù mí tó wáyé pé mo rí oògùn kan àbí mo rí nǹkan kan mo lè ṣe tó kàn máa rìn lọ mo lè máa ṣe o. àwa láwọn la mọ bó ṣe máa lọ last last ó yé ó yé mi. that's it o that is it bí kí n kó kú lọ́la àbí kó lápá tẹ́ńsọ̀n kó ní àtàtàk. ọ̀rẹ́ mi gist ẹni wọ́n ti award contract ẹ̀ fún mi o the one I spoke to you about last week. contract tó pè mí fún pé kí n bẹ bá máa ń kan sọ̀rọ̀ lá. exactly contract tó wọ̀ ti hundred of millions yẹn ló ń sọ fún mi tó kàn á jókòó tó kàn á tó ọkàn ti balẹ̀ gan o. no ọ̀rẹ́ kò rí bẹ́ẹ̀ just last night mo kàn rí email mi ni i was like i was shocked you are the first ìwọ máa kọ́kọ́ sọ fún un you are the first person i'm telling. ẹ eh, kí ló wá kí kí ló wá fẹ́ ṣe fún mi ok jẹ́ kí n fẹ́ lákàá nọ́mbà mi mi ò fẹ́ gbọ́ anything no no no no fún mi ní I'm about gba ten percent mi. fàgbà ten percent po I'm fún five percent i'm as tight now now so. <laughs> yeah that's true that's true okay mm-hmm. okay tó bá lè fún mi lọ́wọ́ ń sè ẹ wá lọ fún mi lẹ́nu sí kó lè fún mi lọ́wọ́. ẹ ṣọ́ọ̀nà jẹ́ ká lọ sí normal joint wa mélòó ló fẹ́. ó yá jẹ́ àlọ́ lálẹ́ mi máa. nọ́mbà ah mi rò pé network wà lù wọn yẹn àwọn ah, láti jẹ́ pé wàá bá oko lọ́dọ̀ wọn yẹn <laughs> bá bá village area ni ah! so tírù mi bá wá dísà láti fẹ́ ọmọ láti ro area yẹn ó yẹ kó gbàlùkọ́ máa jó ni ah, pé mo fẹ́ èmi èmi ọlọ́lá jùlọ mo fẹ́ fẹ́ fìyìn tó wá láti ru village yẹn ó yẹ kí ni wọ́n máa dùn ni. <laughs> ọ̀gá tẹ́ẹ̀bà ní kọ́rọ̀ mi dànù eh, nba nígbà tí fihàn wá sí aroundings ẹ ṣe mú kan náà ọmọ tá a máa ń yọmọ yín club yẹn kẹfí ṣe kejì ara náà ẹ àti pé ọlọ́lá jùlọ kó máa ní dáa kéèyàn fẹ́ obìnrin tí ò nífẹ̀ẹ́ torí gbogbo nǹkan tí mò ń rí kó jọ pé fihàn nífẹ̀ẹ́ yín ọ̀rọ̀ akúṣẹ́ lè yètò sọ yìí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ rárá tó bá tẹ wá lọ́pọlọ látọdún tó ti ń bá mi nì tó ń wà mí náà ṣé kò yẹ kó ti yá díẹ̀ nù tèmi ẹ́ lémi <laughs> ok jẹ́ kí n sọ kí ní kàn kí fìyín má nífẹ̀ẹ́ mi rárá owó tí mo ní màá fi ra pa màá fi ra ìfẹ́ ẹ̀ pa kò sí nǹkan tó lówó lè ṣe èmi ni mò ń sọ̀rọ̀ wa ní kíní kan ṣẹlẹ̀ ń pa kan ọ̀ bí dá ọ̀ bí dá tí fìyìn ò bá sì fẹ́ mi kò lè ṣoríire mọ́ láyé yìí tírántirán ẹ̀ ló máa jíṣẹ́ kú ni olówó lòun fẹ́ fẹ́ ìwọ sọ pé òun fẹ́ ta ló fẹ́ fẹ́ ń gbèsè ayé má sọ bẹ́ẹ̀ mọ́ o má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ dẹ̀ mọ̀ pé bí ò sẹ́yìn náà kò sáwa ah. bí mo ṣe látòkè kan ẹ̀yìn ni ah. ìjọ ṣẹ́ẹ̀tì ìjọ bàtà ìjọ. sẹ́yìn ẹ máa kéré ìwọ lè má ronjẹ jẹ tẹbitẹbi tó bá mọ̀ ah, mi. gbogbo tó fi ń jẹyàn láyé èmi ni káàtì ẹ̀ tíráyẹ̀ fún bí ọjọ́ méjì kì má ṣe nǹkan kan fún ẹ. ọ̀gá máa kú. wàá parẹ́. ọ̀gá máa kú. fíìmù ọlọ́lábà sọ pé máa tó bí ọ̀túnla kí n tó resume. Hmm. Ah, àwọn náà náà pè yẹ. Eh, hello sir. ah rárá o mi ò pa fóònù bóyá network ni sir. ẹ̀fìyìn e náà wà ní ìlú wa wọ́n tẹ̀ sọ pé kí o fara mọ́ wọn díẹ̀ nígbà tí ó ti níṣẹ́ mi rárá o rárá o wọn ò bínú wọn mọ̀ pé òun náà ló fi ṣe sílẹ̀ fún ara ẹ̀ wọn ò bínú. wọ́n dẹ̀ sọ pé nípa ti ìgbéyàwó yẹn pé kí èyí ní sùúrù díẹ̀ nù kí wọ́n fi yanjú àwọn nǹkan tí ó wà lẹ̀ kí gbogbo nǹkan balẹ̀ lọ ní létòlétò. ẹ kú ìrọ̀jú sá àmọ́ pé kò rọrùn ẹgbàá díẹ̀ náà lọ́wọ́ sá ó dàbọ̀ ọgbọ́n kan tó lọ́la sọ wọ́n ní báwọn ti mí ìsẹ̀ eh, èmi náà fúnra mi báyìí máa fọwọ́ máa fọ ẹsẹ̀ máa kúrò ní kọ́pẹ́ nípa tó ti sú ti sú mi náà gbogbo eh, ọgbọ́n àríkèrèkè tí a fi jọ ń bára wa lò ó ti sú èyí ọkùnrin pé mọ́ mi ò tẹ̀lé pẹ́ mi ò ní òun lójú afẹ́fẹ́ kó pẹ́ rárá bí wọ́n ṣe ń yọ ìlú. rọ́yọ̀ lẹ́nu fún wa náà gan. mo ṣe pọ́sù mi náà ṣe ń pọ́n àwọn ṣe ń pọ́n náà gan. Hmm, eh, tàbá tètè kúrò lọ lọ. Hmm. Ah, tí wọ́n mọ̀ ṣe lè tẹ láàárín àwọn kí n fẹ́ lè ṣe. Ah, mo fẹ́ kó ọtí fún mi. supervisor ah, ọlọ́lá ti fi ọwọ́ sí kí àwọn olórí àwọn admin kí wọ́n fún yín ní mọ́tò èyíkéyìí tó bá ti wọ̀nyí níbi tí ọlọ́lá ti ń ta mọ́tò èyíkéyìí ni o tó bá ti wọ̀nyí. Tolú dúró dúró dúró dúró ṣé òótọ́ ni àbí ṣé òògùn mi ṣe rẹ̀. Ah, eré báwo ìpàdé àwọn olùdarí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tán sínsìn ní ọlọ́lá ti fi ọwọ́ sí i. <laughs> Ah, ìròyìn ayọ̀ lélẹ́yìí. ẹ wá gbọ́ o tí ẹ bá ti gba ọkọ̀ náà èmi ni ẹni àkọ́kọ́ tí ẹ máa kọ́kọ́ fi gbé o. oyin ò ṣe wàhálà yín ò ṣe wàhálà jẹ́ kí n kọ́kọ́ fi tó àbúrò mi létí nílùú wa. Eh? Eh? Ah, eh, nígbẹ̀yìn gbẹ̀yìn Wait, Mama. Tala ń kí ní àmì. Ẹyin ní sàn, ẹyin ní mà. Idiot làwọn eléyìí. Um, you, are you not supposed to be at the warehouse? No, sir. Babe, take me inside for tomorrow. Okay. I'll send you back. Okay. Hmm? ló ha yín lọ́fun. à ń kí yín. sore throat ni. ẹ ń kí mi ṣé mo já sí gọ́tà ni tẹ́fí ń kí mi àbí kí ló fa kíkí àbòsí. ẹ tẹra mọ́ ṣé ti gbọ́ àbòsí òṣì tẹ̀ ń ṣe yẹn olóṣì màbá ti ń jẹ́ ní kọ́mọkùn mi. ẹ jọ kí ni nǹkan tójú yín rí ọjà rẹ kí la rí. kò sí. kò sí ṣe rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ń tẹnubọlẹ̀ ṣọṣọṣọṣọ tẹ́ ẹ̀ yín ọ̀fun kiri lórí nǹkan tí ò kọ̀ yín lọ́wọ́ tí ò kọ̀ yín lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ọ̀fun yẹn ló máa ń yín àtẹ̀mí nù. gbé sọ. are you mad? kàlẹ́gbẹ́ irú wa bàjẹ́ wo ni iṣẹ́ tó gbé fún yín ẹ̀ ní ṣe ẹ máa ma ṣe àbòsí kiri ẹ máa ma tọnu bọlẹ̀ ṣoṣo gbogbo nǹkan tẹ̀ ẹ̀ ṣe gbogbo òṣìṣiranu tẹ̀ ẹ̀ ṣe níbí báyìí òun làwọn wò lókè iṣẹ́ tó gbé ok ẹ̀yin méjèèjì iṣẹ́ tó gbé fún yín láàárọ̀ ẹ ti ṣe. mi ti parí iṣẹ́. ó ní mo ṣe lọ́wọ́ mo ti di ibi tí can you imagine òun try láti ṣe lọ́wọ́ àmọ́ o ráyè na ẹnu bí ẹnu àṣà láti máa wo nǹkan tí ò kọ́ ẹ lọ́wọ́ kọ́ ẹ lẹ́sẹ̀ àbí. ẹ tẹ̀ra àwọn ẹ má ṣe òṣì yín lọ ẹ má ṣe òṣì ránu yín lọ èyí tó máa fi yọ yín níṣẹ́ òun lè ra wọlé òun níranù dèdè. miss wule wule bantu o gbà pé wọ́n ni mò ń pè ní. Ah, ẹ má bínú mọ́. ẹ o kò tó bí òṣì ránu ò lọ́pọlọ tó kí ló fa gbogbo òṣì tó ló ń sọ ní ọ́fíìsì ẹ̀ẹ́dìrọ̀ yìí kí ni gbogbo rubbish tó ló ń sọ fún yẹn. Ah, rárá mà ó mò ń sọ anything fún wọn. o ò sọ anything fún o ò mọ yìí kó máa sọ fún mi o ò mọ àbí o ti feel pé òkè kó lọ ṣe àbòsí mi lọ́dọ̀ ẹ̀ àbí o fẹ́ lọ ṣàkóbá mi lọ́dọ̀ àbí o ò mọ bẹ́ẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ ní company o ò mọ orí ọwọ́ tá a jọ wà ọ̀dẹ̀ ni ẹ o ti yá wèrè lọ sọ òṣì ọ̀rọ̀ fún sórí ọjọ́ kíjọ́ the next time tí mo bá rí tó wọnú ọ́fíìsì yẹn without my consent tí ẹ máa ta lọ́jọ́ yẹn. next time tí mo bá tún rí ìkọ̀kan nínú ọ́fíìsì dìmọ́ nínú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta láì ṣe pé ẹ kọ́kọ́ sọ fún mi kó tó ní bá wọnú ọ́fíìsì ẹ̀ iṣẹ́ máa bọ́ lọ́wọ́ yín jọ ẹ̀. àgàgà ìwọ yìí ìwọ yìí ìwọ bẹbẹ yóò yìí ọjọ́ tí mo bá tó bá kọjá tó bá tiẹ̀ rìn wá sí òkè yẹn anything tó bá fẹ́ o gbọ́dọ̀ kọ́kọ́ pè mí kó tó di pé o wá sókè ṣó ti wá. ó ti yé wa mọ̀ we sorry for life o. àwọn ẹran ọkọ. ó tiẹ̀ wá ga o oríṣiríṣi tiẹ̀ ló wá ṣẹlẹ̀ fún mi ìgbà ah, ah, ah. abẹ́ ìsẹ̀ máa gbà mí ẹni tó bá jẹ kùkù lára ń fún ó sún mi o ó sì wà wọ́n rò bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe ń kọ̀rọ̀ gbogbo ẹ̀ ó tó tú sí gbangba ọjọ́ ẹ̀sìn wọn báyìí ó ti ṣú. Eh, eh, wúlẹ̀ wúlẹ̀ o kò ní pẹ́ rọ̀. kílẹ̀ ṣe dé má dàbí. Eh, ẹ ṣàgbéṣẹ́ lẹ́nu mákìlẹ̀ tí ẹ̀jẹ̀ fún ẹ o. Are you for real? dírán yẹn. ṣàrígbá ìjẹ wà surprise lèmi náà wà surprise. Ah! until ìgbà tẹ́mi fojú mi méjèèjì kòrókòró rí i mo ṣe confam ẹ that guy is a bloody criminal apart from pé mo tún notice pé ó ń jalè ọ̀daràn ni apààyàn ni four one nine ni ẹ̀gbọ́n tí n bá sọ nǹkan tí bọ̀bọ̀ yẹn ṣe fún yín ẹ máa yìn mí ní ọ̀gá ẹ máa mọ̀ pé yes tó tọ́ ọmọ bàbá yín ni mo jẹ́. oh speaking of the devil oh speaking of the devil fíyìn ìwọ dìran aṣọ lè ní ẹ aṣọ olè ni ẹ. àpàyàn. àṣàpàyàn ni ẹ. Ah, ah, ah, you can say every other thing but bọ́kọ̀ mi ò pa ẹni bò ẹ jọ. ta lọ́kọ ẹ. àbúrò mi. akọ ẹ ní ó ń tọ̀ yín ni ó ń gbó lọ́wọ́ yín ni ẹwù ẹwù ẹ̀gbọ́n ẹwù ẹwù ẹwù fi. àbí kò fẹ́ dà fún ẹwù ṣètì. ẹ ti èyí ti má rí orí àríkì wà lọ́wọ́ ẹ̀ àríkì wà lọ́wọ́ ẹ̀ àbí ọ̀sẹ̀ ṣé mo parọ́ mọ́ yín ni ó rí náà ẹ lè tán ẹ̀mí ẹ tán mi ẹ ṣe wẹ́dì dìran fihìn ẹ tún tán mi. ṣàlàyé fún wọn ṣàlàyé fún wọn. kí ni nǹkan tó fẹ́ sọ ìkàlẹ̀ ṣe fún mi olórí burúkú yìí. Everybody! Ah, okay, good Okay. ọlọ́pàá àbí ọlọ́pàá kẹ ẹ eh, mi mọ̀ pé wọ́n èmi mo pè wọ́n gba tí mo ti confam pé apààyàn ni bọ̀bọ̀ yẹn èmi mo pè wọ́n ṣẹlẹ ẹ fẹ́ arrest mi. apààyàn ni eh, four one nine ni olè ni olójú kòkòrò ni ó ti pààyàwó ni. good a ti gbọ́ gbogbo nǹkan tẹ ṣe gbogbo àwọn èèyàn tẹ́ ti jọ gbogbo nǹkan tẹ́ ti pa gbogbo nǹkan pa ti gbọ́ hello the only the only thing mo ṣe I was in love. you are mad. md ló rán mi. kí wàá lóde tó ń fún anígbò dídí ṣan. ẹ má bínú. wo gbogbo ara ẹ tó ẹ kò ti jẹ́wọ́ látàárọ̀. má bínú má bínú ẹ jọ ẹ má bínú. this serve you right mo ṣọ́ yìí pé tí ọwọ́ bàbá ẹ̀ báyìí o ò lè ever jẹ́wọ́ fún wa láéláé. <laughs> guys touch on him very well i mean very well. Mr. Babs, ṣé ẹ wọ́n ti ojú ìṣá? Sorry, mi ò wọ́n ti can I do for you gentleman? This is my office. Ṣé wọ́n ti pè é pè mí ní other time tí mo arrest man kan pẹ̀lú ìyàwó ẹ̀ fún murder case? oh I mean ọ̀daràn tìran àti ìyàwó ẹ̀. yes. Ah, mi ò tiẹ̀ mọ̀ pé ẹ má bínú ah. o máa ń ní tètè dájú. i'm not here for that. Mr. Man, you're under arrest. What's all this? Can you leave me? Stand up. You're under arrest. You're a criminal. Um, oh. can, can you just stand up? Dìde man! Ah! Oya move. Ah. Oya move.